Hello, ló mò ń gbọ́ yín. ok ẹ kúrọ̀lẹ́ káàbọ̀ sórí ètò máa o. ẹ sà. ẹ sáré fún ọ update mà kí ni tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lẹ́ni o torí pé a mọ̀ pé five and six ni wọ́n àjọ̀nu kẹ́sì bá mi ṣe sí so à ń dóde àwọn eré àwọn aráalé ọ̀rẹ́ sí update so ẹ bá mi ṣàlàyé fún gbogbo àwọn olóògbé wa nílé. mo kí gbogbo àwọn aráalé nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nìí ṣẹ́ ń gbọ́. à ń gbọ́ yín à ń gbọ́ yín dáadáa à ń gbọ́ yín. okay nǹkan tó ṣẹlẹ̀ lénìí ní kóòtù ni pé adájọ́ yóò wá wọ́n ní àtọ́jọ́ monday ládájọ́ ò ti wá adájọ́ wọn ò wá sí kóòtù lénìí. ok ẹ tẹ̀síwájú. bẹ́ẹ̀ ni wọ́n sọ ní pé torí àtọ́jọ́ monday ni wọn ò ti wá so bóyá ó rẹ adájọ́ ni àbí bóyá adájọ́ ní nǹkan pàtàkì kan tí wọ́n lọ ṣe nìyẹn ni àwa ò mọ̀ ṣùgbọ́n wọ́n ti sún sí sẹ̀kẹ́ ìbàdàn ọjọ́ eh, twenty one twenty five oṣù kẹsàn-án náà sún sí. àgbọ̀bẹ̀ dáadáa máa o àgbọ̀bẹ̀ dáadáa o. on the twenty one twenty five oṣù kẹsàn-án o ni wọ́n sún ìgbẹ́jọ́ sí. on the twenty first and twenty fifth. bẹ́ẹ̀ ni. ni wọ́n ni wọ́n tún àjọ ní ẹ̀sìn báyìí. ní sí báyìí. bẹ́ẹ̀ ni sà okay tó ẹ sáré fún wa ní update kan tó ṣẹlẹ̀ ní court last time yẹn o káwa kó mọ́tẹ̀ ní. iye oyo. ní kíákíá ẹ bá wa ṣe kíákíá mà. kí lẹ sọ sà. mo ní ẹ bá wa ẹ ọ ní ní last year ní last hearing court hearing ẹ bá wa fún wọn ní. mo ní tó ṣẹlẹ̀ ní last court hearing mọ́ ti tè níyẹn bá wa ṣe update yẹn fáwọn ará lé so lè kó ogun ẹ̀ pọ̀. ẹ ní last court hearing tí a lọ tí wọ́n béèrè lọ́wọ́ ìkan lára àwọn ọlọ́pàá yẹn tí wọ́n ń pè ní arábìnrin Jennifer ó ṣe gbogbo nǹkan tó ń fẹ́ ṣe tán ní ọjọ́ yẹn ó sọ gbogbo ọ̀rọ̀ tó fẹ́ sọgbó ìfọ̀rọ̀wánilẹ́nuwò bọ̀ kí ó tó di pé agbẹjọ́rò fún dráìvà ominikoran yẹn kó tó di pé ó dé àti ẹ̀ ti rò pé bóyá wọ́n tún máa john ẹ̀ ni because ó pẹ́ dé so wọ́n dẹ̀ pẹ́ lórí kéèsì yẹn náà níwọ̀nba ṣùgbọ́n adájọ́ fún olùgbẹ́jọ́rò fún Eh, Andrew ìyẹn driver yẹn ó kàn ń dá wọn padà lọ síwájú. gbogbo ọ̀rọ̀ tó kàn ń sọ kò lórí nm gẹ́gẹ́ bí adẹ̀tú ti ṣe gbọ́ eh, àwọn ọlọ́pàá làwọn ti ṣe investigation tiwọn so adẹ̀wò ń pòkè tó bá yẹ pé wọ́n ti ṣe investigation lóòótọ́ ni ọlọ́pàá nàìjíríà á jẹ́rìí wọn dáadáa wọ́n á ti mú àwọn tó kù síta gẹ́gẹ́ bí àwọn òbí Bámiṣé everybody ṣe ń pariwo because ìgbà tí Bámiṣé tó máa ṣe voice note sí wa tí gbogbo ayé fi mọ̀ báyìí ó jẹ́ kó yé wa ń pé at the end of the day o ó padà gbé àwọn mẹ́ta o àwọn mẹ́ta yìí obìnrin kan ọkùnrin méjì o ó jẹ́ kó yé wa ibo wá làwọn yẹn wà ẹ̀yìn ìgbà tí àwọn yẹn tó gbé wọn kò ju bí eh, five minutes lọ ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ so nǹkan tó ṣàṣìṣẹlẹ̀ nìyẹn for now ní kóòtù ó kàn yí àwọn eh, agbẹjọ́rò fún Andrew ó kàn yí ọ̀rọ̀ yẹn lọ yìí bọ̀ ni. tó ẹ ṣe ẹhùn ẹ jẹ́ kí n béèrè báwo dẹ wá ní ibo lẹ bá ètò dé lórí ọ̀rọ̀ ti autopsy. ah autopsy wẹ́ wọn ì tí ì sọ anything nípa autopsy nínú kóòtù o. but ṣé wọ́n ti ṣe àbí báwo. statement result tí mò ń sọ látijọ́ tí mo máa ń a ti ṣe autopsy bọ́ wọn ì tí ì débẹ̀ ní court. ó kò sí wàhálà. so mi ní lè. no ẹ má sọ ẹ má sọ ẹ má sọ nǹkan pa ẹ o ẹ má sọ nǹkan pa ẹ nítorí pé bó ṣe wà yẹn sì ọ̀rọ̀ òfin ni so ó ti wà níwájú àwọn tó ní so wọ́n á ṣiṣẹ́ lórí ẹ̀. bẹ́ẹ̀ ni so nǹkan tó ṣe wọn ọ̀dẹ̀ tí ìdè bẹ́ẹ̀ ni kọ́. là á máa sọ̀rọ̀ lé lórí. tó ẹ ǹ ẹ bá mi tún déètì tẹniwọn àjọ ní kéèsì ẹ sí. so wọn ìdè bẹ́ẹ̀ ni kọ́. hello ṣe mi twenty one twenty five oṣù kẹsàn. of september twenty five àbí twenty six. september twenty one àti twenty five mo ti send ẹ̀ sí yín gan náà. ok ok twenty wàhálà ká ká clarify ẹ ní kó lè yá àwọn ará lé igbe twenty one and twenty five ni next adjournment date fún Bámiṣé case ní magistrate court tó ẹ bá mi kí gbogbo àwọn aráalé. tó ẹ̀hún ẹ̀rọ alátagbà yẹn ò gbà wá láyè kọ́ bá wa kí gbogbo ẹ̀rọ àwa náà máa kí fara wa. hello. ẹ ṣé gan gbogbo ẹ̀yin aráalé o a dúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú àdúró ti wà o ẹ ní fojú sunkún àwọn ọmọ yín lágbára Èdùmàrè wọn ní lágbára Ọlọ́run nǹkan tó dáa la máa gbọ́ sí àwọn ọmọ wa wọn ní fẹlẹ ìsan sí fún yín olórúkọ Jésù ẹ ṣé gan o amóore o. ẹ ṣé ẹ ṣé táwa náà pé ìtẹ́jẹ́ wa.